واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ ní gbogbo àsìkò ní gbogbo ààyè adúpẹ́ fún un à ń pé kò sí kan tí ìjọsìn àyàfi Allah Allah nìkan ṣoṣo ni ìjọsìn tọ́ sí a sì ń jẹ́rìí pé dájúdájú anabiwa Muhammad ẹrúsìn rẹ̀ ni òbíṣẹ́ rẹ̀ ni kí ìkẹ́ àti ọlà kí ó máa bá anabiwa náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run Allah ń pa wá láṣẹ ìbẹ̀rù rẹ̀ ó ní ká bẹ̀rù òun bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ ti gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí a wà nípò mùsùlùmí lónìí ọ̀la wa ọlọ́run má jẹ́ ó dàrú àpadà sí aburú tí máa bẹ́ẹ̀ dá tí òfin ní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má fi ṣe àdánwò fún ẹnìkọ̀ọ̀kan wa òní ni alijumuha. الثانية في ربيع الأول òní ni júmọ́à kejì nínú oṣù robi al awal, oṣù kẹta déètì òní sì jẹ́ ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún fourteen forty one ìtẹ̀síwájú lórí agbani wa makanatu salat fil islam wa afdoliyatu ha ipò pàtàkì tí ìrun kíkí wà nínú islam àti bí ìrun kíkí ṣe jẹ́ iṣẹ́ àfaraṣe tó lọ́lá jùlọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ní abala ti tòní ohun tí a fẹ́ mú sọ ń bẹ̀ òun náà ni pé mata tukubalu sọláàtú lè mari mata tukubalu sọláàtú lè mari ìgbà wo gan ni wọ́n tó gba ìrun lọ́wọ́ ènìyàn ènìyàn kírun o ọlọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ ìgbà wo ni wọ́n tó gbà. hai mata tẹ̀sùhù sọ̀láàtò lè má rí. ìtumọ̀ gbígbà náà ni pé ìgbà wo ni irun tá a kí ló tó dáa ìgbà ni irun tá a kí ló tó dáa ló tó ní àlàáfíà nítorí pé látùkùbálù sọ̀láàtù ilá wàhíyá sọ̀híhà wọn ò ní gba irun kan lọ́wọ́ wa àfi kírun náà jẹ́ irun tó dáa gbẹ̀yìn bá ti kírun tí ọ̀dà látùkùbàl wọn ò ní gbàrún ẹ̀ ọwọ́ ọ̀run tí wọ́n gbà lọ́wọ́ wa òun náà ni irun tá a kí tó dáa lọ́dọ̀ àwọn wùlámà máa hiya àsọ̀látú àsọ̀hìyà kí wá ní irun tó dáa kí ni irun tó dáa kí irun tó lè dáa. kọ́lọ́n tó lè gba ẹ̀rún wọlé lọ́wọ́ ẹ̀dá alákọ̀ọ́kọ́ ó pé aṣáàrètò awal islam ẹni tó fẹ́ kírun yóò kọ́ jẹ́ mùsùlùmí ẹni tó fẹ́ kírun yóò jẹ́ mùsùlùmí irun kìí ṣe tíátà táwọn olóṣèlú láti wá kí lọ́jọ́ Jímọ̀ tá a bá fẹ́ ṣe ìpolongo ìbò wọn tàbí tá a bá fẹ́ ṣe nǹkan míì tí wọ́n á sọ pé special Friday ti tòní àwọn ọlá jùlọ àjọ kí Jímọ̀ tòní ẹ̀ rí pé Jímọ̀ òní ọlálùbàdíkà Jímọ̀ onílálùbàdíkà ń bẹ̀rù Jímọ̀ ti kéfèé rí báyìí kí irú Jímọ̀ bú wọnú. awalu sharti fi sọlá al-Islam irun èsè ń tá a sọ di pé wọ́n ń ṣe ìrántí ọmọ tó kú sójú ogun àbí wọ́n ń ṣe ìrántí kinní kan làwọn gómìnà tó jẹ́ kèfèrí tàbáwọn sẹ́nẹ́tọ̀ tó ń jẹ́ kèfèrí àbáwọn tí wọ́n jẹ́ àwọn kọmíṣánná tí wọ́n jẹ́ kèfèrí wọ́n àwọ̀ mọ́ṣáláṣí wọ́n àbáwá tò papọ̀ gẹ́gẹ́ bí olùkírun là. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر ìyẹn jẹ́ gómìnà ìyẹn jẹ́ pẹ́sidẹ́ǹtì tí ó ti jẹ́ mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ àti wọnú mọ́ṣáláṣí nínú òfin ẹ̀sìn kò lẹ́tọ̀ọ́ ọ̀wọ́ ẹni tó lẹ́tọ̀ọ́ àti wọnú mọ́ṣáláṣí ni mùmìnì tó jẹ́ mùsùlùmí. tàbí ó tiẹ̀ ní ọ̀rẹ́ kan ẹjọ́ ń sọ̀rọ̀ àsìkò ń wá tó bóyá ń jẹ́ àbí ń jẹ́ jèmíìsì àbí ń àsìkò wa tọ̀lọ̀ ní mo lọ wọn náà lọ ṣe bí mo ṣe ń ṣe yìí kó ká lọ wo wọn hata yuslim hata yuslim títí tí fi gba islam májẹ̀mú àkọ́kọ́ nìyẹn pé ó kírun tọ́lọ́wọ́n bó gbà ọ kọ́kọ́ sọ pé ashadu an la ilaha illallah wa ashadu anna muhammada rasulullah májẹ̀mú àkọ́kọ́ nìyẹn kò sí àfáà kan tó ní òrí bẹ́ẹ̀ tí àfáà kan o yọ sọ pé à irun yẹn à anybody ló lè kírun à ṣebí kíyàn kàn ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí ni kì í ṣe tíátà kì í ṣe physical exercises ìjọsìn ni kẹ́nìkan tó lè ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n tó lè gbà lọ́wọ́ rẹ̀ láàbùdà àyẹ̀kún mùsùlùmán dandan ni ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí májẹ̀mú àkọ́kọ́ nu pé ó kírun ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ o ọ̀ọ́kọ́ jẹ́ mùsùlùmí. jíjẹ́ mùsùlùmí yìí òun náà tún wá ní jíjẹ́ mùsùlùmí yẹn náà ni wípé ohun tí ń ba ìsìláàmù jẹ́ kò ní sí lọ́wọ́ rẹ̀ àní tó bá fẹ́ kírun dandan ni fún ọkọ kọ́kọ́ jẹ́ mùsùlùmí ó wá lè jẹ́ mùsùlùmí àfi kó jìnnà sí àwọn abẹ̀sìnjẹ́ ó ti wá di pé tá a bá fa gbùrù gbùrù ó fagbó ó fẹ́ jẹ́ mùsùlùmí gbogbo ohun máa ba ẹ̀sìn jẹ́ ò ní ṣe. ẹbọ ò ní sí nínú ẹrù rẹ idán ò ní sí nínú ẹrù rẹ àwọn yẹ nǹkan fi ọ̀rọ̀ Ọlọ́run ṣàwàdà kò ní sínú ọ̀rọ̀ rẹ wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run kò ní sínú ọ̀rọ̀ rẹ ò ní sí nínú ẹni tí yóò máa dojú àdúrà kọ ànábì tàbí tó máa dojú àdúrà kọ wòlíì tàbí tó máa dojú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó jìnà sí i táfi jẹ́ mùsùlùmí o ó jìnà sí i so ìwà jẹ́ mùsùlùmí rẹ lẹ́yìn ìgbà tó o bá ti gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn o ó jìnà sí i ọ wà fi kẹ́límọ́tù ṣàhádà ó fi wá gbé jáde fún wa kẹ́límọ́tù ṣàhádà tó tó wí yẹn ó dúró sórí pé ó ti gbà bó o ní í ṣẹbọ mọ́.

wọn kì í ṣe mùsùlùmí ẹ bá fẹ́ jẹ́ mùsùlùmí yóò pa ẹbọ tì yóò pa ẹbọ tì àbú tọ́líbì tánẹ́bì sọ fún pé kó gba Islam ó jẹ́ kó yà nẹ́bì pé àti wí láìláìláìlá ọ̀kan ni problem èdè wọn kúkú ni kì í ṣèyẹn ni problem ṣùgbọ́n tó jẹ́ pọ́blẹ́mù ni pé òun ò tí ì ṣe tán láti fi òòṣà lẹ̀ ọ̀rọ̀ yìí sì ń béèrè fún wípé ń bá fẹ́ wí ọ gbọ́dọ̀ fi òòṣà lẹ̀ kó tó wí now Sunny Okoso tàbí kí lẹ́ ń pè Sunny Okoso náà ni nínú rẹ́kọ̀dù ẹ̀ka tó ṣe ó fi láíláílà láò èkọrin Sunny Adé ó fi láíláílà láò èkọrin Shina Peter ó fi láíláílà láò èkọrin yínká ayéfẹ́lẹ́ ó fi láìlẹ́lẹ́ lọ èkó ni kí ipò wo láàgbé irú kẹ́límà táwọn yẹn ń wí sí kò nítumọ̀ láfa ìdẹ́tàfihà kò sàǹfààní kankan kò yọ wọn kú òun kèfèrí torí pé wọn ò yé pé nǹkan mìíràn yín ọlọ́run àwọn kan fi yẹn kọrin ní kẹ́límọ́tù ṣàádà kése pé wọn tí yẹn máa fi kọrin tí àwúlò fẹ́ tó bá kọ́. bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń wí kẹ́límà nìyẹn lónìí tí ó sì sàǹfààní fún wọn kò yọ wọn kò nu ẹbọ torí pàwọn gẹgẹ fún ara wọn wọn ò tí ì fẹ́ bọ́ọ̀lẹ̀ so mẹjẹmú àkọ́kọ́ ká lọ wòye sí dáadáa ó fẹ́ kírun ó sì fẹ́ kọ́ lọ gba irun rẹ̀ ó mùsùlùmí láti jẹ́ mùsùlùmí rẹ̀ ó jìnnà ṣẹbọ ìyẹn ni mẹjẹmú àkọ́kọ́ tí gbogbo àwọn onímọ̀ panu kọ̀lẹ̀ lórí wípé òun ni. àkọ́kọ́ tába ti wo àwọn àdìsí tó gba orígun márùn-ún ìsìláàmù wa tẹ́rì pé tọ́ba fẹ́ máa dákọ̀ wọn orígun àkọ́kọ́ náà ni àǹtẹ̀ṣíhádà Allah ilaha illallah wa anna muhammada rasulullah wàtúkìmà sọlá gbogbo ẹgbà wa tó gbà wá pátá ṣàhádà ló fi ṣáájú àsọlá nàbì sọ fún wa wípé kò ní bùyẹ̀ kò ṣeé dọ́gbọ́n sí kò ní bùyẹ̀ kò ṣeé dọ́gbọ́n sí alìsílámù kọ́búlá asọ́láàt alìmán kọ́búlá asọ́láàt ó kọ́kọ́ gba islam ó kọ́kọ́ islam kó tó wá di pé ó wá kírun wàyí káwá gbà pé wọ́n ti gba islam ká gbà pé ó ti ní imán. ká sì gbà ìmánì rẹ ò jìnnà sí ẹbọ kí ni májẹ̀mú kejì ọ̀rọ̀ wa kan májẹ̀mú kejì májẹ̀mú kejì òun náà ni atọhara atọhara ìmọ́ra ìmọ́ra wọ́n fẹ́ kí ẹni tó fẹ́ kírun. tó sì fẹ́ kọ́lọ̀ wọn gba irun òun wọlé wọ́n fẹ́ fún un àlákọ́dìrì ìsìtọ́ à bí agbára ẹ̀ bá ṣe mọ wọ́n fẹ́ kó wà ní mímọ́ torí pé ò lè wà pẹ̀lú ẹ̀gbin ò sì lè wà pẹ̀lú dọ̀tí kó ló fẹ́ fi sin ọlọ́wọ́n ọba rẹ̀ ìmọ̀ra májẹ̀mú ni lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn fún ẹni tó bá fẹ́ kírun. ìmọ̀ra yìí ló jẹ́ kí wọ́n yọ oníhédọ̀ ẹni tó ń ṣe hélà náà fi yọ ọ́ lẹ̀ ò sínú mímọ́ ò lè kírun pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ hélà ni wọ́n fi yọ ẹni tó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ náà fi yọ ọ́ lẹ̀ ò lè fi ẹ̀jẹ̀ ìbímọ ò lè fi kírun bẹ́ẹ̀ náà ni. ẹni tó ní jánábà lára kò lè ní lára kó kírun bẹ́ẹ̀ náà ni olówó abí pé ó fẹ́ kírun ó gbọ́dọ̀ ṣe oríkì ara rẹ tá n pè ní àlùwàlà díàfọ tẹnìkan bá wá ní bẹ yìí o orí àkìtàn nìyẹn máa ti tàbí tọ́ílẹ̀tì yẹn ni ẹ má ti kí irun yìí kó o ti mọ̀ pé kì í ṣe irun tọlọ́hún kì í ṣe irun tọlọ́hún mọ́ ó ti di nǹkan míì dandan ni pé tó fẹ́ kírun kó ń fúnra ara rẹ̀ kó wà ní mímọ́ aṣọ tí ó wọ̀ kó wà ní mímọ́ orí ibi tí ó jò sí kírun kó wà ní mímọ́ wọn kì í kírun ní orí àkìtàn wọn kì í kírun ní tọ́ílẹ̀tì wọn kì í kírun ní àyè ẹ̀gbin ìfọ́síwẹ́wẹ́ ìmọ́tótó ìmọ́ra a máa gbọ́ ní ìgbà míì a kàn ní ká máa ká tètè ni torí àsìkò kútúbà àsìkò kọ̀sír àsìkò tó máa ní péréte ni. ìmọ́tótó ìmọ́ra májẹ̀mú ni kírun. nínú májẹ̀mú ẹ̀ tọ́lọ́ fi gbàrún wa wọlé òun náà ni pé àsìkò tọ́lọ́ fẹ́ ká kírun sí lọ́gbọ́dọ̀ kírun náà sí. àwọn kan ti dé júmọ́ láti bíi aago mọ́kànlá láti bíi aago mẹ́wàá nígbà tásìkò ojúmọ́ ò wọ́n ti fi àkókò síta kì tọ́ba lọ kí ṣáájú àsìkò rẹ̀ ọlọ́run ní gbà bí àpẹẹrẹ ní kò wò wípé o fẹ́ travel lọ sẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí o sì fẹ́ bá ọkọ̀ àkọ́kọ́ lọ ọkọ̀ àkọ́kọ́ ó sì gbéra ní aago márùn-ún láti gáràjì ó wá tètè jí láti bí aago mẹ́rin ó wá ní jẹ́nsáré kí àsùnbà tèmí lẹ̀ láago mẹ́rin àbọ̀ so that ó ti mọ̀ pé o ti kí yẹn nìyẹn ó ò tí ì kí àdáyé ò tí ì kírun láàtùkùbà wọn ò ní gbàrún lọ́wọ́ rẹ̀ toró o kí ṣáájú àsìkò rẹ̀ bẹ́ẹ̀ náà ni òòrùn ti yọ òòrùn ti yọ mọ́ ọ lọ́wọ́ o sì ti wà láyé o ti wà láàyè látìgbà tí fájìrì ti là àmọ́ ò kírun torí ẹlòmíì tó wá kọ́kọ́ jí bí ọba tí gbọ́ haruna sísẹ́mù rẹ̀ kìí tò ètò bá sì mọ̀ ń gbọ́ pàṣọ tí ọba tí gbọ́ pàṣọ nẹ́tíwọ̀kì rẹ̀ kìí padà sára rẹ̀ so ohun tó kọ́kọ́ gbọ́ nù gbogbo gbàtáyé ń kírun lọ́wọ́ nílùú rẹ̀ òun ń gbọ́ gbọ̀kúgbọ̀ ó ti jí o so ó lè wá fi pápẹ́ ẹnu kọ́ máa jẹ́ lọ kọ́ máa jẹ́ bọ́ o kó lọ tówẹ́ẹ̀lì kó lọ mọ́dìí o pẹ́ẹ́ bá di ní aago òun ti ń yọ ní nǹkan bíi twenty minutes to seven bíi twenty minutes to seven òun ti ń yọ nígbà àgbo méje wa lù lọ́wọ́ ní ọ̀gbọ́n ọmọ bá ń gbàgé mẹ́rùn mo fẹ́ ká sùn bá ọlọ́run ní í gbà torí òun ti yọ tóun bá ti yọ àsùnbà ti lọ bó ti wá wà fún ṣubúì ló fún búrì ló fún astri magribi àti ishai so a gbọ́dọ̀ kí bọ́ sí àárín àsìkò ẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ìsìkìbálò lè kìbìlà ẹni tó fẹ́ kírun ó gbọ́dọ̀ wá ibo gan ni agbègbè Kaaba ló bọ́ sí níbi tóun fẹ́ ti kírun ibi tó ti fẹ́ kírun ó gbọ́dọ̀ rí pé ó dojúkọ agbègbè kan nínú agbègbè mẹ́rin tí ń bẹ fún Kaaba kàbá ní sáìtì mẹ́rin so ilé ayé tí wọ́n náà wà ó ní sáìtì mẹ́rin ibi tó bá wá dúró sí nílé ayé ibi tó wà ọ wàá wò pé ṣé ọ sọ̀ṣẹ̀ wẹ́kú sáìdì kan nínú sáìdì mẹ́rin tí ń bẹ fún kàbá ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lélẹ́yìí máa ń dá wàhálà alẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lélẹ́yìí máa ń dá wàhálà alẹ́ pàápàá jùlọ nínú ìlú ìbàdàn yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni ọ̀kọ́ gúúsù kíbúlà mọ́ṣáláṣí ọjà ọba mọ́ṣáláṣí ọjà ọba ń lu ìbàdàn ẹ lọ sọ fún wọn pé mo ní kọ̀ọ̀kọ́ gúúsù kíbúlà mọ́ṣáláṣí ọjà ọba tó jẹ́ number one mosque of ìbàdàn land kò fèsì kíbúlà kò fèsì kíbúlà yídì yídì ọjà ọba yídì géètì yídì ìlú òun náà kò fèsì kíbúlà ẹ ń bá kírun bẹ́ẹ̀ ọ sọ̀rùn ẹnu ni mo sì ti sọ eléyìí lójú ayé ìmáàmù àná ìmáàmù Harun mo sì fi ẹ̀rí tó dájú mo sì fi hàn wọ́n àdéhùn tí wọ́n sì ṣe ni pé àwọn ò sọ fún ìgbìmọ̀ àwọn láti ṣe àtúnṣe sí i tí wọ́n fi kú ọ̀láyé wọn ò rí ṣe kì wá ṣèmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ fún wọn wípé wọn ò kọjú sí kíbúlà kì í ṣèmi lẹ́ni àkọ́kọ́ o àwọn kan ti sọ síwájú tèmi wọn ò ṣàtúnṣe rẹ̀ èmi náà tún dé mo sọ wọn ò ṣàtúnṣe rẹ̀ ó tún ṣe é ṣe kẹ́lẹ́mi tuntun lọ sọ fún wọn èmi ò mọ sẹ́ńtẹ̀mí lé o àwọn bàbá yìí náà wọ́n ti kà sí àfikí o kódà tí àfikì tó kéré jù ní ọ ọba nù akadọ́rì pé ìsìkìbálù lè ni ọ̀parí bí bó tí Buhari tó tí ì Muslim tó tí ì ka Abu Daudu gangan sẹ́ ọkà mọ́ májẹ̀mú tọ́lọ́hún fi gba wọlé ẹlẹ́ẹ̀karùn-ún sátúrù lè áwúrà ẹni tó gba òun ṣe rí ẹ̀yin mẹ́sàsì yòókù náà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fèsì kíbúlà o wọn kàn dákọ̀ ọjà ọba torí pò ní orí tó jẹ́ kí n dákọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ jí apá tẹ́ gẹ́sẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fèsì kíbúlà o gbogbo mọ́sálásí tọ́ba ti lè dojú kọ express nínú ìlú Ìbàdàn gbọ́ dáadáa tọ́ba ti lè dojú kọ express nínú ìlú Ìbàdàn yìí tàbí ó kẹ́yìn sí express kò fèsì kíbúlà gbogbo mọ́ṣáláṣí nínú ìlú ìbàdàn yìí tó bá ti lè jásí pé tó ti dúró báyìí express ìlú ìbàdàn yìí tó gba ìlú kọjá yìí ìṣe ni yóò dàbí ẹni pé wọ́n dojú kọ báyìí tàbí yóò bọ̀ sí ẹ̀yìn wọn tààrà wọn ò fèsì kíbúlà wọn ò fèsì kíbúlà tàbá tún wá kúrò ní express títì tó gba ìlú kọjá láti challenge tó lọ sí géètì gbogbo mọ́sálásí tó bá ti kọjú sí kò fèsì kíbùlà tàbí gbogbo mọ́sálásí tó bá ti kẹ̀yìn sí kò fèsì kíbùlà. eléyìí ni ìwádìí tí mo ṣe lórí àwọn mọ́sálásí àárín gbogbo ìlú Ìbàdàn tí ó sì tí ì sáàfà kankan tó sọ pé tí mo sọ ohun tí ò rí bẹ́ẹ̀. any mosque tó bá ti lè kọjú sí express tàbí títì géètì tàbó kẹ́yìn sí kò fẹ́ sí kíbùlà gbogbo mọ́sáàsì ìlú Ìbàdàn wọ́n gbọ́dọ̀ yẹ̀bá fún títì express wọ́n gbọ́dọ̀ yẹ̀bá fún ni ìyẹn ni pé wọ́n á gbé sí ọ̀tún báyìí wọn ò ní dojúkọ tààrà bó ṣe gbọ́dọ̀ wá sí ni ní gbogbo location tó jẹ mọ́ gbogbo ibi tí express yẹn kọ́fà àwọn nìkan bẹ tí ò kọfà o irú àwọn tó ń gbé ní ibi àwọn sọ́jà wà tí ń jẹ́ iwájú aṣí náà pé ss òde bẹ́ẹ̀ òdògbó ss òde bẹ́ẹ̀ so ibi tí mò ń sọ ni gbogbo ibi tí ó ká sí pé wọ́dà mọ̀ pé tó bá ń lọ báyìí ọkàn express lọ́ọ̀kan yálà títí express tàbí títí tó gba ìlú Ìbàdàn kọjá ẹ gbọ́dọ̀ fèsì ẹ ẹ sì gbọ́dọ̀ kẹ̀yìn sí i nínú èyíkéyìí mọ́ṣáláṣí tó bá wà ní region yẹn. now májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún sátìrùlẹ̀ àwúrà ẹni tó fẹ́ kírun májẹ̀mú ni pé ó bo ìhòòhò ara rẹ̀ ó bo ìhòòhò ara rẹ̀ kí ni lórí ìhòòhò ọkùnrin lórí ìrun òun ni gbogbo tó bá wà láàrin ibi tí dòdò wà nínú ara àti ibi orúkún wa wà nínú ara wa gbogbo tó bá ti wà láàrin ìdodo sí orúkún kò gbọdọ̀ sílẹ̀ lórí ìrun wa. wọ́n wá tún fi kún pé kì í ṣe pé kò wá lọ sọ́ kò lọ sán tówẹ́ẹ̀lì mọ́kùn pé ṣe bí wọ́n sọ pé àárín ìdodo àtorúnkún ní òwò ọkùnrin wọ́n ní dandan ni kí nǹkan wà lórí èjìká rẹ̀ nǹkan kan gbọ́dọ̀ gba èjìká ẹ̀ kọjá ìtọ́ sàn mọ́ ìdíhùn ìtiwà sàn mọ́ ìdí tí ó bo ìdodo àti orúnkún ibi tó máa rọ̀gbọ̀ sí ibi tó máa gbé kọ́ ara rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ èjìká májẹ̀mú ni. kò gbọ́dọ̀ já sí pé ikùn náà ni gbogbo ẹ̀ parí sí tó túmọ̀ sí pé tó o bá wọ aṣọ kan bẹ tí mi ò mọ ọkọ tẹ́ máa pè but màá ṣàpèjúwe rẹ̀ wọ́n ràn bí ṣòkòtò wọ́n wàá fi okùn sí báyìí mi ò mọ ọkọ rẹ̀ ṣùgbọ́n ẹtíkẹ́ẹ̀tì tí mo sọ wọ́n ràn bí ṣòkòtò ọmọ dàbí ṣòkòtò tíṣà oko báyìí ìmọ̀ dàbí ṣòkòtò tíṣà oko so wọ́n rán bí ṣòkòtò okùn wá ni wọ́n fi sí okùn yẹn wọ́n á fi sí èjìká tó o bá wọ̀ ọ̀yùn kírun onírun níwọ̀n àgbà tó bá ti já sí pé ìdodo rẹ sí orúnkún rẹ ọwọ́ iwájú ọwọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀gbẹ́ ọ̀tún ọwọ́ ẹ̀gbẹ́ òsì kò sí ilẹ̀ ṣùgbọ́n àwọn sọ̀hábà wọ́n ní ẹni tí òsì bá ń bá fínra ló lè ló lè ló lè fi ọwọ́ yẹn nìkan kírun ẹ̀ńtọ́lọ́ ń bá kẹ́ tó láṣọ méjì aṣọ mẹ́ta aṣọ mẹ́rin wọ́n lè tó dáa jù ni pé kó o ṣọ̀ṣọ́ kùdúùzì nátàkùn ndàkùlì masjidin ṣọ̀ṣọ́ wá sí mọ́sálásí wá kírun ni. ok àmọ́ ká wá dá sí pé o ò ní kankan láyé ju tó o ní ń lọ ju irú ṣòkòtò tí mo sọ yẹn lọ o lè fi kírun kódà ẹni tó ga sí pé ìbora nìkan ló ní yóò lọ yóò pa kájà rẹ̀ yóò pa kò ní kàn ro mọ́dì ọ́ pa kájà rẹ̀ ó ti wọ̀ọ̀run tá a bá ti rí ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ níwájú lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì. ṣé ẹ wá rí ẹ̀yin bàbá tẹ́ ẹ máa ń wọ sapara tàbẹ́yìn tẹ́ ẹ máa ń wọ ẹsikí ẹ ti mọ ohun tó ń pè lẹ́sikí alápá kékeré báyìí tọ́ka sí pé ẹ ní wọ síngílẹ̀tì sí ara àtàwọn bàbá kan tọ́ka sí pé wọ́n ti mú sapara abú kan báyìí tí wọn ò lè wọ̀ jáde lọ bì kankan láyé wọn ṣùgbọ́n tí wọ́n mú un fúnlẹ̀ ọlọ́run mọ̀ gbọ́ sapara tó wọ̀ pẹ̀lú dúrọ́ọ̀sì rántí pé bó o ṣe rùkú báyìí ni sapara yẹn wálẹ̀ ikùn ẹ yọ ọ́ ta irun ẹ ti bàjẹ́ irun rẹ ó ti bàjẹ́ kíkùn ẹ bá ti yọ ọ̀ta lórí irun ìwọ ọkùnrin ò ní irun má májẹ̀mú tọ́lọ́ fi gbàrún ẹ wọlé ó ti bàjẹ́ ní ti tàwọn obìnrin tí wọ́n ló le jù ti tàwọn obìnrin ló le jù nítorí wípé ọwọ́ face àti palm àtẹ́lẹwọ́ face àti palm wọn nìkan lẹ̀sìn fààyè gbà pé wọn ò gbọ́dọ̀ bò lórí irun ọwọ́ faith àti páàmù wọn nìkan ló lẹ́tọ̀ọ́ àti wà ní sísí sílẹ̀ lórí irun tí bòmíì bá sílẹ̀ lára wọn lórí irun wọn ò ní rùn ìwọ́n tó wá kírun lónìí wòrà rẹ wò so onírun àbó onírun wòrà rẹ wo òkú kì í kùn kó nínú kó mọ̀ mọ́nú o ló fi já sí pé aṣọ tí wọ́n rẹkọmẹ́ǹdì fóbìnrin òun ni aṣọ gbàgẹ̀rẹ̀ tó ga sí pé yóò bo gbogbo orí rẹ̀ láti orí rẹ̀ dé àtẹlẹsẹ̀ rẹ̀ ọ̀wọ́ tí ó ṣẹ́kù ó ní ojú rẹ̀ àti ọwọ́ tí ó dàdélẹ̀ lórí irun. ẹni tó fẹ́ kírun gbogbo àwọn májẹ̀mú wọ̀nyí ó gbọ́dọ̀ rí i pé ó wà nílẹ̀ ó wà nílẹ̀ tó ti wà nílẹ̀ ohun tó wá kù tó kù àkù òun ni orígun irun wa àti ọ̀ranyàn irun wa káwọn mẹ́jẹ̀mú mẹ́fẹ̀ẹ̀fà tí mo kà márùn yìí tó bá ti péjú pésẹ̀ ohun tó kù wá kù ni orígun agásí pé a ti prepare a ti gbáradì láti jọ́sìn fọlọ́ọ̀ nìyẹn ok àti ní Islam àti wà ní mímọ́ àti bo ìhòòhò ara wa àsìkò òrùn ti tó a sì ti mọ ibi tá a dojúkọ kírun now ọ̀rọ̀ ti wá di get ready àti get ready nìyẹn pé yes mo fẹ́ kírun fọlọ́hún tí àwọn nǹkan tí mo kà á lẹ́yìn àwọn onímọ̀ẹ̀sìn ni wọ́n sọ ọ́ tí ọba ti sí ò tí ì ṣetán láti kírun fọlọ́hún nínú gbogbo àwọn májẹ̀mú yìí eléyìí tí wọ́n dẹ̀ ń bẹ̀ èyí tí wọ́n dẹ̀ ń bẹ̀ òun ni mo fẹ́ sọ yìí wọ́n dẹ̀ tó ní ti ìhòòhò wọ́n ní tó bá ga sí wípé ìwọ̀nba tó nínú tàbí ó jí wọ́n ti jí gbogbo dúkìá ẹ̀ lọ nínú gbogbo májẹ̀mú tó rọ̀ mọ́ irun ọwọ́ tí ìhòòhò nìkan ló kù kù tí ò tí ì péye wọ́n ní ó gbọ́dọ̀ kírun yẹn kásìkò irun yẹn tó lọ́mọ lọ́wọ́ tó ti yé tàbí ẹlòmíì ní ti ìmọ̀ra gbogbo májẹ̀mú yẹn ó ti wà ńlẹ̀ àyàfi pé kò láǹfààní àti ṣèmọ́ra àsìkò gbogbo májẹ̀mú yòókù ti pé o ọ̀wọ́n tó wá sẹ́kù nu yẹn ni pé ibi tó wà kò láǹfààní àti ṣèmọ́ra bẹ́ẹ̀ tí wọ́n ti mọ́ inú sẹ́ẹ̀lì ṣéyà àti torí pé òun ò láǹfààní àti tèmọ́ra kò wá ní kírun ni yóò kì fọlọ́ tó ti yé bákan náà ní ti kíbúlà ẹni tó dé sí àyè kan tí ò mọ ibo gan ni kíbúlà bọ́ sí ń bẹ̀ tí ò sì rẹni tí ó bí léèrè ṣé yọ àkọ́wá ní kírun ni fún gbogbo àsìkò tó fi wà lórí ìrìn àjò rẹ̀ yóò kírun ibi tó bá kọjú sí tí òye ẹ sọ pé ibẹ̀ ló jẹ́ kíbúlà ibẹ̀ náà ni ó máa jẹ́ kíbúlà fún un àwọn exceptions àyàfi tó wà náà májẹ̀mú yẹn nìyẹn àmọ́ wọ tọrọ rẹ ò jẹ mọ́ àyàfi ilé ló ti wá kírun ìlú ló wà ọ̀la àǹfààní àti mú aṣọ tó bá wọ̀ nínú ilé gbogbo àwọn májẹ̀mú yẹn ó gbọ́dọ̀ wà ní pípé pérépéré kọ́lọ́n tó lè gbàrún ní ọwọ́ rẹ̀. ní ìparí àwọn èèyàn ti wà ní ọdún mọ̀lídìí ànábì báyìí ayẹyẹ ọjọ́ ìbí ànábì àwọn èèyàn ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí má o má o bí ìgbà tí wọ́n ń ṣe ọjọ́ ọ̀bí Jésù Kristi ni o kò o ẹni tí wọ́n ṣe ọjọ́ rẹ̀ ẹ̀dá akọ ẹni tí wọ́n ọjọ́ ọ̀bí rẹ̀ rí lẹ́yìn ikú rẹ̀ ojú ayé ni wọ́n èèyàn àbí wọ́n máa èèyàn lẹ́yìn ikú rẹ̀ ni àwọn tí wọ́n máa wọ́n gbé ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí kalẹ̀ fún ẹni tí ń bẹ láàyè ni ọlọ́jọ́ ìbí wọ́n ní ọlọ́jọ́ ìbí dà ẹni tẹ wálé ìsọjọ́ ìbí ẹ̀ ní ìsìn ó ti kú so wọn ò sí ọjọ́ ìbí ànẹ́bì òkú ànẹ́bì ni wọ́n ń ṣe òkú ànẹ́bì sọ́ọ̀sì yẹ ká sọ̀kú ànẹ́bì gan ànẹ́bì ò sí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ kèsè tà o wàhálà kèsè tà èrí ṣe at least bí o tiẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ lọ́wọ́ parí ayé rẹ̀ owó ti dé àwọn mùsùlùmí ti lówó lọ́wọ́ so ànábì ní nǹkan lọ́wọ́ nígbẹ̀yìn ayé rẹ̀ débi pé oúnjẹ ọdún kan ń wà nulẹ̀ àrùjíṣẹ́ ọlọ́run sọtọ́ bá dá sí pé ta ìríṣe ni kìí ṣe ta ìríṣe ṣùgbọ́n ta ìbá òfin tọlọ́mù ni kò bá tọlọ́mù mọ́bẹ̀ẹ́ ní bọ́ọ̀dì dá sí ayẹyẹ ọjọ́ bíi ànábì àwọn sọ̀hábà ò ṣe é wọn ò ṣe é ohun tá a pè lẹ́sìn gbàgbàládá lórí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ànẹ́bì ní á ṣe tàbí táwọn sọ̀hábà ní á ṣe wọ́n dá mọ̀lídé ànẹ́bì lẹ̀ nísìn kè pé ọgọ́rùn-ún ọdún mẹ́ta o tí wọ́n dá lẹ̀ o àwọn kan ni tí àwọn kan tẹ́ ń pè ní Fatimiyun àwọn yẹn ni wọ́n dá lọ́dún ara wọn ẹ̀sìn ọ̀ràn yín pé kẹ́ ẹ ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì má bá wọn dá sí i má bá wọn dá sí o ẹ ń bá dá sí i ẹ̀ṣẹ̀ ni ó gbà o kò ní gbà ládàá o torí ohun tá a gbà ládàá lórí ẹ̀ ànábì ni ó júwe wá sí i kìí sàáfà tí ọlọ́run ò fi ẹ̀sìn rán àáfà kankan ànábì lọ́lọ́run fi ẹ̀sìn rán ànábì tọ́lọ́run sì fẹ̀sìn rán yìí nígbà tí ń júwe wá sí dáadáa kò ka ayẹyẹ ọjọ́ òbí kò kà mára dáadáa kódà kò ka òkú ṣíṣe kò kà mára nǹkan dáadáa fún wa kí wàá lọ fẹ́ mọ báwọn ṣe sí. ọ̀tí ẹ̀ lè rí oṣù náà kan tó gbádùn tó yanjú kó ṣe mòlídìí ànábì àwọn tó ọmọ bá ń bi mòlídìí ó ní àwọn àwọn oníwírìdì àwọn oníwírìdì àwọn onísọ̀làtò àwọn oníbúlálà àwọn oníkòbókò àwọn gbélẹ̀gbẹ́ àwọn alágbára omi alágbára aná àwọn tó mọ bá níbi mòlídì inú ó lè bá yàn gidi di mòlídì dápò èèyàn gidi kan tó mọ ti ń ṣe mòlídì dápò ẹ kò lè rí àwọn èèyàn jákujàku kan tí wọn ò fẹ́rẹ́ sí pé ìròrí wọn náà fi ń ṣẹ̀sìn ọpọlọ wọn náà fi ń ṣẹ̀sìn bí kan jẹ́ lẹ́bọ mi kan jẹ́ onípaagùn mi kan jẹ́ alásàtì àwọn tí máa ń mòlídì inú má bá wọn dá sí o yóò ti yé má fi kọ́bọ̀ dá sí má fi ìrìn ẹsẹ̀ má fi dá sí má gba ẹ́ńfílọ́pù wọn má fi ọ̀nà kankan dá sí i ohun tí wọ́n dá sí jẹ́ ó jẹ́ ìtọ́súnà mòlídìí ànẹ́bí ò tọ́súnà gbogbo àwọn àfáàlù súnà ni wọ́n pariwo bẹ́ẹ̀ pé mòlídìí ànẹ́bí ò kò tọ́súnà ẹ má ṣe má. aláwọ̀ fi wá sí kòǹgẹ́rẹ́ o aláwọ̀ yọ́nú sí wa o subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka aqimus salat. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة